أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدكني يا دولام tí ó fi àsìkò jẹ́ dáadáa atọrọ ẹ̀kẹ́ àti ìgẹ̀fún adébùwà Muhammad kí ọlọ́ọ̀bá tó kẹ́ kí ó gé àtàwọn ará lè àtàwọn ìjọ rẹ̀ àti owó ẹni yóò tó àjọrọ̀ mọ́ Islam yóò jẹ́ ògbó ìdè kọ́lọ́ọ̀dé àjọwà nínú wọn a ti parí ntaàpè ní ipò ipò àbí ìṣesí ẹlẹ́ẹ̀kejìlá nínú ìṣesí ọkàn tí ó fi máa sin ọlọ́run òun náà ní ntaàpè ní àròjà àti sọ̀rọ̀ tó lórí ẹ̀ aṣọ ìpele tí ń bẹ fún ní àgbà lónìí pẹ̀lú gbọ́ ọlọ́run. a bẹ̀rẹ̀ ìpele ẹlẹ́ẹ̀kejìlá àbí ìfèsì ẹlẹ́ẹ̀kejìlá inú sí tọ́gbọ́dọ̀ wà fún ọkàn láti máa fi sin ọlọ́run pé ìfọkànlá ní àbùrọ̀já ọlọ́run ìkejìlá yìí òun náà ní sáà ní àrọ́gbà mímọ́ aṣojú kòkòrò ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ wọn súnmọ́ra wọn ṣùgbọ́n wọ́n yàtọ̀ ọ́n sàgbé ilé ipe ọlọ́wọ́ forí jẹun yóò fi ń wọ àlìjánà tọ́lọ̀ ń bá forí jẹ kí ni ọkàn gun ẹ̀kún ọlọ́wọ́ fọ̀ máa ń bí ẹsẹ̀ rẹ̀ bí ẹni lẹ́sẹ̀ lọ́rùn mọ́ ìṣesí àìní lẹ́sẹ̀ lọ́rùn mọ́ nígbàtí ọlọ́ọ̀bà àlejọ́lá tó bá forí jìn yóò fi kó sí àlìjánà àlìjánà yẹn bó ló ṣe rí báyìí báyìí ló ṣe rí bọ́lọ́ọ̀bà àlejọ́lá ti sàyà àlàyé rẹ̀ yóò wà máa sojú kòkòrò kórí bó ṣe rí yẹn ajẹ́ ike àrọ̀já ìsàfọkàntẹ̀ ìṣàgbé ìlé ní ọkọ̀ bẹ̀rẹ̀ àrọ́gbà ó di ọmọ pé ojú kòkòrò lórí ìtọ́nfẹ́ afáwà Ibn Qayyim rahimahullah ó ní manazili iyyaka na'budu wa iyyaka nasta'in manzilatu ar-raghba ó nínú ipò tí ń bẹ fún iyyaka na'budu wa iyyaka nasta'in ó náà ni ar-raghba ìmọ̀ sojú kòkòrò ìtí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá lékè ọlá àti tí ọlọ́ọ̀bà àlekíọlá tó ṣe ládéhùn fún múmìnì òdodo ìṣesí báyìí iná ní ìṣesí àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ tọ́jẹ́ ipé wọ́n máa sojú òkúrò tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run kódà kí wọ́n wà nínú wàhálà àti ìṣòro wọ́n sì tún máa sojú òkúrò tí ń gbogbo mùsíbà àti àdánwò tó bá rí ó dé bá wọn oore tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba yẹn òun náà ni wọ́n mọ sojú kòkòrò rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀yìn sọ́rọ̀tì láńbíyà nígbà tó sọ̀rọ̀ àwọn إنهم كانوا يسارعون بالخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين ọlọ́ọ̀bà àlékẹ́ ọlá ní àwọn ànábì ọlọ́run wọ́n jẹ́ tó ṣe yí pé yùsáàrí rúnà wọ́n máa ṣe alápàá ń tètè wọ́n máa ń yára fílẹ́kẹ́ ìra àti ibi nǹkan dáadáa dáadáa wàyẹ́ dírú nànà wọ́n máa ń pè àwọ ọlọ́run tí wọ́n máa bẹ̀ wá tí wọ́n máa tọrọ nǹkan lọ́dọ̀ wa rọ́gàbà ń lẹ́yìn tí ń sojú kòkòrò ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run wàrọ́hàbà ń lẹ́yìn títì bẹ̀rù ọlọ́run wákàánú lánàá kàṣírí àwọn ọlọ́run ní àtẹ̀bá fún láwọn ànábì ọlọ́run àwọn ẹ̀yìn náà ni ọlọ́run bá àlekí ọlá lọ́fẹ́ ká jọ wọ́n ìgbékáwà náà jẹ́ tí ọmọ sojú kòkòrò ìtí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá lè kíọ́lá kọ́lọ́run tó wá dé àyè yìí ó ti sọ̀rọ̀ ń pa oríṣiríṣi àwọn ànábì ọlọ́run ó sọ̀rọ̀ ń pa ànábì Ibrahim alayhi salatu wassalam àti tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n fojú ẹ̀ lórí pé ẹ mọ́ sí òsàmọ́ ọlọ́run nìkan ni ẹ máa sì tí wọ́n gbọ́ sí lẹ́nu tó tún lọ sáùsà àwọn wẹ́lẹ́wẹ́lẹ́ kí wọ́n ní àwọn àwọn ọbẹ̀ tó ṣerú àwọn bá fà àwọn bá wọ́ kódà ó tó sọ̀rọ̀ gan wọ́n ti gbogbo ẹgbẹ́ Ibrahim yìí náà ni wọ́n lọ máa ń sọ̀rọ̀ àwọn òtà ń sọ̀kúsọ tó ọmọ bú wọn ìwọ́n náà lọ́ọ́ lọ sáwọn wẹ́lẹ́wẹ́lẹ́ kí wọ́n tó wá lọ kúná fún ànábì Ibrahim alayhi salatu wassalam ọlọ́ọ̀bá ọ̀sọ̀nkọ̀ ànábì ibrahimu yìí ipé nusratu ambiya láti àyà 66 ọlọ́ni kọ́ọ́lá ànábì ibrahimu sọ fún wọn pé ata'buduna min dunillahi ma la yanfa'ukum shay'an wa la yadurrukum tẹ́ máa ti nǹkan mí lẹ́yìn ọlọ́run tí ò lè wúlò fún yín tó fún yín ìfẹ́sí gbogbo àwọn tí ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ìdíyẹn láwọn ń bá lọ ọ̀dọ̀ wọn ọlọ́run lè ṣe fún wọn láì bá lọ ọ̀dọ̀ wọn ìrọ̀n tọ́lọ̀ ń bá fẹ́ sọnù nígbà tó bá lọ gan-an ní tó ń fẹ́ mọ̀ bọ́ sí yọ wá rò fáwọn ènìyàn ní lágbára jẹ́ ń ṣe. nígbà tí ìrọ̀lá yẹn gbé gbogbo wàhálà yín ẹgbẹ́ wa bá ẹ̀dá ẹgbẹ́ wa bá òòṣà ẹgbẹ́ wa bá Jésù lórí ìsirí ìsinyẹ́ ń sọ ẹgbẹ́ wa bọ́ fún ìyá ọlọ́sùn gámà pé ìrégbè lòún ṣe ìrà agbára kan bẹ lẹ́yìn tọ́lọ́wọ́ balẹ̀kẹ́ ọlá ni anabi ibrahim sọ pé sẹ́yìn máa nǹkan mí lẹ́yìn ọlọ́run máa láàyà ń bá òkun ṣe wọ́n láàyà ń bá òkun ṣe àwọn aláyà dórùbù fún ìtí ò lè máa fà ní kankan wá báyìí bẹ́ẹ̀ ni kò lè kankan fún yín tẹ́bá lẹ gbé nǹkan sí lọ́dọ̀ tí tí bá ń jẹ tẹ́ gbé sí lọ́dọ̀ kò lè lé sí ọlọ́run ti á dìde kò lè lé sí wọ́n wà gbé ẹ̀kọ́ wọ́n gbé furu wọ́n gbé oríṣiríṣi wọ́n dẹ ikú wọn là gbé lórí èṣù èṣù náà sì ní dòdò níbi ọkọ rẹ̀ ọlọ́ni Ibrahim wá sọ pé òfin ńlá kún wálé máa ta àgùdù nàmí ndú nílà sí ọyìn sí ọyín àti ń tẹ́ ń sí lẹ́yìn ọlọ́run abala àtàkìlú tẹ́ẹ̀tì làákàyè ní kọlu harrikuhu wa ansuru alihatakum in kuntum ilé à èyí tí wọ́n fi gbọ́ sí ọlọ́run lẹ́nu tí wọ́n fi wọ́n ni ẹwà bẹ́ẹ̀ ti súnná tẹ́ẹ̀ bá ti súnná ẹnu rẹ̀ wọ̀wọ̀wọ̀

ẹnìkan sọ fún mi pé nígbà tó ń wà nílé àwọn kò sọdún kan tó ń rí olóyìn obìnrin oníkòsí ọdún ọ̀hún àbí ọ̀rọ̀ agbolé àwọn lókù àwọn tí wọ́n bá ti máa ti ń dún àwọn àwọn òbí máa wò nígbà bá ní ọ̀nà ìgbàkọ sí ìgbàkọ ìdán náà fọ́ọ̀mù sí ìwà ni gómìnà olólùmí bẹ́ẹ̀ ti ní àbòsí náà labádébẹ̀ obìnrin gbà lálejò sínú ilé nígbà tó bá lò wà ní òlù gan-an

wásàlà àmàni aláàyè Ibrahim wọ́n dáná kalẹ̀ wòlé súnmọ́mọ́ kànàkànà ní ẹwà tí wọ́n fi ju ànábì Ibrahim sílẹ̀ wọ́n ń pè ní manjanik nígbè dè lárúbáwá manjanik pẹ̀lẹ́kọ́ kànàkànà tó tóbi tó lè gbé yàn ní àdèmá ní àfà ó lè ju ànábì ọlọ́run sífà tí wọ́n fà yíyù tí wọ́n ju bẹ́ẹ̀ ọlọ́run fi ẹrẹ́ kọ ara yílẹ̀ kọ́ yìí. àti ọlọ́run tó ṣe síbi iná kọ́ máa jó kọ́ fi máa jó jẹ́ bá jù ọlọ́run ní àtẹ̀wọ̀n Ibrahim àwọn àfáàwá inú àwọn àfáàwá jẹ́ mọ́ tó àwọn bẹ́ẹ̀ ti rí o Allahu wọ́n ní àwọ̀ ọlọ́run náà rù yá dín tí ó tutù wọ́n ló tutù tí wọ́n á fẹ́ pọ̀ jù fún Ibrahim alayhi salatu wasala ọlọ́run wá fi kún pé wọ́n sálà man ala Ibrahim tí tutù tí ó tún wá jẹ́ ọ̀la fún Ibrahim ní òkè tí tutù ó tún wá di ẹja gbígbẹ tí ó tutù wá gan kábẹ́ tí ó tún wá sọ́dọ̀ ọlọ́ni wa ráádù bí i kẹ̀ídán fájá àlùmọ́ ahùnmọ̀lẹ̀ àfárí wọ́n dètè sí ànábì Ibrahim láti pa láti gbẹ̀mí ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run wá sí àwọn òfò Ibrahim ọwọ́ àwọn ẹni tọ́lọ́ yìn nínú ṣúra iná ní àyà 90 pé innahum kanu yusari'una fil khayrati wa yad'unana ragaban wa rahaban wa anábì Ibrahim àtàwọn yòókù alayhimu salatu wa salam wọ́n jẹ́ tí máa ń ṣe ìdíje ọmọ ń yára gan ọmọ ń ṣe alápáǹtìtì lọ síbi al-khayrati wọ́n máa ń lọ síbi dáadáa ṣíṣe tọ́jẹ́ iṣẹ́ tọ́lọ́ wọ́yẹ́ dé owó bẹ̀rẹ̀ wọ́n sàgbé ìdí ó sàfọkàtẹ́ sí bẹ́lọ́dọ̀ náà nígbò tí wàá mọ bó ṣe rí tó ti gbọ́rò yìí rẹ̀ ojú kòkòrò owó òun ó ṣe wúlọ̀ tẹ̀ ẹ́. anabi ibrahim alayhi salatu wa salam ọlọ́run tó wá fi si pé wọ́n náà já iná huwa lóhùn tán ilà áfíríkì lẹ́tí bàrákìnà bìyà lílà alámi ọwọ́ habinà láwọ ìsáàkọ̀ yà á kú bá. نافلة وكلا جعلنا صالحين ọlọ́ọ̀bà àlékiọ́lá ó ní àwọ̀ ọlọ́run náà lápò ọ̀là bá Ibrahim táwọn káàfìrí tí mo fi kórí ìparun kó bá bẹ́ẹ̀ náà ní lúútù lórí ilẹ̀ alálùbáríkà ní tààfi ìbùkún sí gbogbo ẹ̀dá ọwọ́ abínà láwù Ishaq wa ọlọ́run ìlà fún Ibrahim ní Ishaq àwa fún ishaq ní yakub àbí ká sọ pé ibrahim afún ní ishaq atúfún ní ọmọ ọmọ afúnlọ́mọ afúnlọ́mọ ọmọ ti yé yakub náà fìlà tá ń gbogbo ntọ́lọ́mọ ti fún mi nílé ayé náà fìlà ni èmi lásán ni ìtọ́jẹ́ gidi hàn ń bọ̀ lálẹ́ kìyàmà èyí lọ́jẹ́ lórí iṣẹ́ rí tí wọ́n ń ṣe wákò láàájá alìnà sọ́ọ́lẹ́ ọlọ́ni ìkíní kejì wọn àti wọn tí wọ́n jẹ́ ẹni rí وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين الله أكبر ọlọ́run ni wọ́n jẹ́ alínáhùn àwọn ànábí ọlọ́run ta kàálẹ̀ yẹn anabi ibrahim alayhisalam anabi lutu anabi ishaqa anabi yaqub ọlọ́run sọ pé wájà alina hum àyímọ̀ta aṣíwájú láti wọ́n o ọlọ́run dá musa àṣíwá láṣíwájú ìtumọ̀ aṣíwájú ní kọ̀ráyìí aṣíwájú rẹ̀ ẹlòmí máa wò bọ́sẹ̀ ìtọ́wọ́n ń lọ àwùjọ wa ni ẹ tí òfin lójútùú bọ́ lọ bí ta ló ń tọ̀ ń tọ́jẹ́ aṣíwájú tọ́wẹ́ tọ́yẹ́ kẹ́ǹkẹ́ǹ níbi dáadáa ṣíṣe níbi ìbẹ̀rù ọlọ́run níbi ìmọ̀ sáfún owó òlú jẹkújẹ ta ló ń tọ̀ ń tọ́ fẹ́ wò kọ́ sí ìwọ́tọ̀ ń lọ torígbà bá sọ́lọ́ tá bá sọ́bọ̀ ẹ ní òṣèlú yà àtàrà ìsìláàmù lọ́wọ́ òṣèlú yẹn àtàrà ìsìláàmù lọ́wọ́ nígbàtí ẹbá lọ́tẹ́ bá bọ̀ ẹ́ sọ pé islam nídìí òṣèlú òṣèlú nǹkan láti tún bùsí láti gbogbo ẹ̀ a ti gbọ́ nǹkan dáre ìtí islam ń fẹ́ ní ànábì sallallahu alaihi wasallam ní kanat banu isra'il tasusuhumul anbiya àwọn banu isra'il àwọn ànábì ọlọ́run lólùsèlú inú wọn tí tó fi ní sọ̀rọ̀ tó fi ní wọgbó ọlọ́pọ̀ àmọ́ o ẹ ń bá lọ́jọ́ òṣèlú ní ọmọ mùsùlùmí kọ́ fún lọ́jọ́ nǹkan tó léwu ọmọ rìn tìfura tìfura kí wọ́n sì lọ in group kí wọ́n sì fọ́ọ̀mù group tó jẹ́ pé ara wọn nígbà tí ẹ bá fẹ́ ọ tó fi lọ́wọ́ ń ṣe wáàsí fún wa pé islam ní kó léṣe islam tó déjẹ ẹ̀ pé islam lọ fẹ́ lọ rẹpírẹ́sẹ̀ntì ẹ̀sàn jẹ burúkú tòótọ́ tí mùsùlùmí ọwà ń bẹ̀ ọ dájú bí ẹni tí èsì mùsùlùmí ọwà ń bẹ̀ lọ́sùn tí islam lọ fẹ́ lọ rẹpírẹ́sẹ̀ntì lókè tó ń lọ tó bá fẹ́ lọ islam ọ lọ ti group ti àwọn èèyàn táwọn èèyàn ní ó sì láwọn bàbá àtàlẹ̀ tí ẹjẹ́ mùsùlùmí gidi tí wọ́n mọ̀ sí tọ́nà fún ọ tó bá ìdíbà ilé sọ́dọ̀ máa mú nǹkan mí ṣe

wàkáànù lánàá àbídí wọ́n sì jẹ́ ẹni tí ń sin àwọn ọlọ́run ọlọ́run dákun dáàánú orí ọlọ́run sì tọ́lọ́ fi àwọn tí ó fi mọ̀ wá ní àdìdì tí ó fi mọ̀ wá sí ẹni tí ń sin lọ́hún ọlọ́run wà ló tán ákẹ́yìn ààrùn ṣọ́kùnmá ń wá ìlmà wọn jẹ́ ìlàhùn mi lálẹ́ kọ́rí yẹ́tì lẹ́tì káná ti tá àmàlò lè kábà ìnáhùn káánú káwọn mọ́sùwátà ọlọ́ni ànábì lóòtù àwọn afún ní hukman afún ní òye látàdọ̀wọ̀ ọlọ́run hukman náà ti máa jẹ́ àsúntọ̀ agbára ìjọba a ti máa jẹ́ ìjẹ́ ànábì ọlọ́run wàlúùtán àti ìnáwó hukman àwọn aláfààyè gbá lóòtù lórí ilẹ̀ wà ìlú máa ń àti nímọ̀ ونجيناه من القرية التي كانت تعمل الخبائث àwọn ọlọ́run lálàá kò ní àbí àwọn àwọn èèyàn àwọn ìjọ tó ṣe yí pé níṣe ni wọ́n ń ṣe tí ọ̀dà kí lọ gbajúmọ̀ táwọn èèyàn bí túmọ̀ sí ọkùnrin ọkàn pé ọkùnrin wọn mọ̀ á mọ̀ súnmọ́ra wọn ni a fi ń pe ìsúnmọ́ra ẹni olédè lábáwọn pè ní àlèwàákù láti lè lótù àlèwàákù àwọn èèyàn lótù tọ́lọ̀nkọ́ sọ akú mẹ́ àwọn mẹ́rin tó fi ń sóògùn ó tó fi ṣe ríṣùà kí lẹ bá dé bẹ́ẹ̀ tí ń tẹ́ ń wá àwọn kan ò ní tí wò sì ṣe ń tẹ́ ń ṣe wọn àwọn èèyàn kan ní èṣù ní sàn yín jẹ èṣù ní pósówó lẹ̀ ń wá àwọn mẹ́rin ní owó tí wọn ò ṣe lè gbé yìí bọ́sọ̀mọ lẹ̀ ń wá àwọn mẹ́rin ní tí wọn ò ṣe lè gbé yìí bó ti kù lẹ̀ ń wá àwọn kan ní láyé tí wọn ò ṣe lè gbé yìí tí a tó ní jù yẹn lọ èṣù ń tàn yín jẹ ọ fẹ́ kẹ́ ẹ kú lórí kèfèrí lọ́bọ́lọ́ ọlọ́run bá sọ pé àwa lálá lóòtù kúrò níbi àwọn èèyàn yẹn tó ṣe pé ká nájútà àmàlò lè kábà ì tó ṣe pé ìbàjẹ́ tí ọ̀dà ni wọ́n ń ṣe iná nkánú kàómọ̀sáwó ìfàṣíkì àwọn èèyàn lóòtù yẹn ọjọ́ èèyàn bú tí a jẹ́ pòkì yẹn pé àmọ́ mọ̀ dẹ́ṣẹ̀ wọ́n mọ̀ mọ̀ dẹ́ṣẹ̀ wọ́n sì ń da lójú báyé wà á dẹ́kálínà fi rahmatina ọlọ́ọ̀bá alékeọlá tó ní àwọ̀ ọlọ́run láfi lúùtù kó sínú àánú àwọ̀ ọlọ́run innahu mina salihin ọwà gbẹ̀nire wa Nuhan idh nada min qablu fastajabna a ti sọ̀rọ̀ Ibrahim asọ̀rọ̀ lóòkù asọ̀rọ̀ ìsáàkù asọ̀rọ̀ yàkóbù tún rán wọn létí ẹ̀rú àwọ̀ ọlọ́run tí ṣe núhù aléṣàlátù ọ̀sálàm ìdínà dàámi ń kọbìlù nígbàtí ń pè ọlọ́run ní kíkankíkan lásìkò kan fásitàjábúná làwù àwọ̀ ọlọ́run wá jẹ́pẹ̀ rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ minal karibi làbí nínú ìbànújẹ́ ńlá iná ní ìbànújẹ́ ìtẹ̀rí omi tá a ti mọ̀ náà ni nígbà náà wà bẹ tọ́ba tó ti wà fáwọn èèyàn jẹnẹrẹsà kan lọ ní ìtúndé ìdán tó náà tó lọ ìkẹta tó dé ìkẹta tó lọ ó wá di pé àwọn àrọmọdọ́mọ wọn ò ní bí ṣe máa kéénu láti dọ́gbọ́n bí ṣe máa kéénu ọba kálukú lára tó rọ́bì látàbẹ́rẹ́ alálàá àbíbí náà lè káfíìrì náà dàgbà innaka in tazarhum yudillu ibadaka wala yalidu illa fajiran kafara ilé ọlọ́run ọ̀daràn làwọn èèyàn yìí mẹ́jẹ̀ kankan sẹ́kù lórí ilẹ̀ nù wọn torí kò sí tí wọ́n bì í lẹ̀ àti kèfèrí àwọn tí ọmọ balẹ̀ jẹ́ tí ó jẹ́ gòkè ọlọ́run bá gbàdúrà lókè àwọn tí wọ́n nígbàgbọ́ sí ni kán lọ́sẹ̀kù kódà ẹni tó ṣe kèfèrí nínú ọmọ rẹ̀ ó parun pẹ̀lú wọn ọlọ́ni wá na sọ́rí náà wù mí nà lẹ́kọ̀ omi lẹ́dí iná kádàbù bí àyà ti nà iná hùn kánú kọ́wọ́ masọ́wọ́ ìmpa agbára ti náà hùn àjùmá yìí ọlọ́ni àwa láti ìkún lọ́wọ́ fún ànábì Nuhu alẹ́sàrátọ̀ sálà akun lọ́wọ́ lórí àwọn èèyàn tó ti wé kádàbù bí àyà ti nà ọ̀rọ̀ àwọn ọlọ́run pè rọ́

وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع, مع وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين ọlọ́run ní fún ọ̀rẹ́ ti dáúdù àti ọmọ rẹ̀ Suleiman nígbà táwọn méjèèjì kẹ́ ń dájọ́ nípa nǹkan oko tó ṣe pé ẹran ẹnìkan ọlọ wọnú ẹnìkejì àwọ ọlọ́run aṣùgbọ́n tí wọ́n dálẹ́jọ́ fáfà amúná ha Suleiman àwọn ajé tí Suleiman kágbọ́ yé tí ju ti bàbá ẹ̀ lọ ọlọ́dà fún fàtìlẹ̀ fọwọ́ náà inú àwọn ajé àtàwọn tí ẹ máa kàánù ha Suleiman àti wà ìlú máa fafa amúnà ha Suleiman wakunna àti iná hukman wa ilma ọlọ́dà fúnkà àti bẹ́ẹ̀ fáwọn náà Suleiman wa ní àgbọ́yé ń tọ́sẹ̀lẹ̀ àgbọ́yé tiẹ̀ ó gúnrégé ju ti bàbá ẹ̀ lọ ọlọ́ní àti kíníkejì wọn afún ní afún lágbára lórí ilẹ̀ táwọn náà sì jọba ilman afún ní máa wọ́n sàkárí náà máa dá owó dálì jìbàálà yusabbihna wat-tayra wa kunna fa'ilin ọlọ́ni àtúwárọ̀ òkè fún dáwúdù tó yẹ pé bọ́bá ń wẹ́lọ́ mọ́ àwọn òkè ẹ̀ náà mọ́ wẹ́lọ́ mọ́ nítorí ọlọ́ni bẹ́ẹ̀ náà ni atúnrò àwọn ẹyẹ fún àwọn náà ó tún máa bá wẹ́lọ́ mọ́ anẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam nílùú Mọ́kà ó sì kó òkúta lọ́wọ́ báyìí àwọn òkúta nílé subhanallah subhanallah subhanallah ó sì kó fún abubakar ó sì lè subhanallah subhanallah subhanallah abubakar kó fún mọ́rù lọ́wọ́ dákẹ́ wáyé subhanallah ẹ̀ torí yáàyì yóò di kíni yóò di yáàgọ̀ mo ti ṣe subhanallah lọ́wọ́ òjijì ọlọ́run tó ti ṣe lọ́wọ́ abubakar kì í ṣe dánmọ́ òyìnbó ẹgbẹ́ wọ̀ tí ẹnìkan ló dé ẹ̀mí mi lè máa rò pé ó ti á dọ́wọ́ lọ́dákẹ́ nígbà wọn bá ń gbà á lọ báwọn yáyí ojì yàgọ̀ tí túmọ̀ ìfẹ́ ọlọ́run bá lè kí ọlá ìfẹ́ ò lè sọ̀rọ̀ ó lè fi ọ̀rọ̀ sí lẹ́nu láti wé ọlọ́run bá mọ́ ọlọ́ni wà lámúnáwó sọ ní átàlábù sí ńlákùn létò sínà kún mímbà àtìkùn fàálẹ̀ à ń tún ṣàkírú àwọn ọlọ́run ńlá fi mọ́ dáwúdà ajẹ́kọ́ ọmọ bí èèyàn ti ṣe ẹ̀wù orin ogun yóò ṣe tààrẹ yóò tún ṣe fún yín ó lè bá sọ yín kó aburú ogun ìtinà ogun agbára ogun fàálẹ́ àrùn tó ń ṣàṣírú tẹ́wàá dúpẹ́ fọ́lọ́run bí àbẹ́ ìlú dúpẹ́ àbá àtọ́bá jókòó kalẹ̀ tí ń gba sàrà ó ń tẹ́ra ẹ̀ ní àwọn ànábì ọlọ́run rí ó wọ́n tún ń ṣiṣẹ́ ànábì ọlọ́run Dáúdù alayhi salatu wassalam ọlọ́run ti lálágbẹ̀dẹ nínú pé èèyàn súnmọ́ lọ́run ìjẹ́nùbú wà ìjẹ́ ànábì ọlọ́run tó yàn fi súnmọ́ lọ́run tó bá jẹ́ pé owó èèyàn kan máa rí owó lásán tí òun lẹ̀bí sẹ́ni àwọn ànábì ọlọ́run lọ́yẹ kọ́ lọ́run ṣe gbà ọba apẹ̀rẹ̀ rẹ̀ ń ṣéwù tó lóun rówó lábẹ́ awọ ṣéwù ṣẹ̀tàn ṣéwù èsì sí ṣeṣe wọ́n jẹ́ bí ọlọ́run tí ìmọ̀ gbàdúrà pé ó ṣe bẹ́ẹ̀ báwọn ànábì rẹ̀ ọlọ́run tó níwálé ìtúlẹ̀ yẹn máa ń rí ha àásífàtà ń ibi àmúrihì ilẹ̀ aláàrídì lẹ́tí ibára fi ha wákùnà lèkúlé ṣe àlìmí tó yẹ pé asọ̀rọ̀ fún Suleiman àtẹ́tọ́ bá ti pa pátẹ́gùn náà ni ọmọ ṣe tí èsè ti dá àwọn èèyàn ní idán lọ́wọ́ tí wọ́n fi ṣe ìjì tí èsè ti rú yẹ ọlọ́ọ̀ní kì í yẹ tó yẹ pé pẹ̀lú àṣẹ pa iná ni yóò fi máa lọ lọ sí ilẹ̀ tá a fún lálùbáríkà bẹ́ẹ̀ tẹ̀lé máa fi wákùnà bí kò lè ṣe ìná alimi gbogbo tí kálukú ń ṣe pátá ní àlánìmọ̀ sí atúnrọ̀ fún Sulaimana nínà ṣayafini nínú àwọn àlìjànú yẹ̀gbó súnà láhu tó kí wọ́n máa wọnú omi fún gbogbo bí wọ́n ti wọ́n lọ wọ́n máa wọnú ẹ̀ lọ ni bí wọ́n ti ní wọ́n tẹ̀ sí wọ́n tẹ̀ sí wọ́n yá máa lú náà àmàlà ìmọ̀ wa tó wọn ṣiṣẹ́ mi yàtọ̀ sí èyí tí sùlẹ̀ mọ́ bẹ̀ wọn o àwọn àlùjànnú wa kunna lahum hafizin ọlọ́ni àwa la jẹ́ ìdáàbòbò fún gbogbo àwọn ànábì ọlọ́nyẹ wa ayyuba ìdí náà dá rabbahu anni masaniya durru wa anta arhamur rahimin ó ní ẹrántí rán wọn létí àyúrù nígbà tí ń ọba rẹ̀ pé ìnira ẹ ti pọ̀ fún mi ìrẹ̀ ọlọ́run lọ́ba tó lè lọ́la níbi gbogbo ẹtí ń sàánú lọ ọlọ́run ní fásitàjábúná láhù fàkàṣàfúná máa bì yí mi ń dò àwa ọlọ́run àwa àwa àwa àwa àwa dáhùn yọ́ gbọ́ àjò òun náà ni mọ́ndì látò rọ̀já nígbà tó wá ń kan tí ọlọ́run bá gbàdúrà òun tọ́lọ́run bá gbàdúrà rẹ̀ tán orí ìtẹ́sí wo ni ọwọ́ àwà àlàáfíà ó dè yé tí ò tẹ̀ ní mọ̀ báyìí sàn sí òun rí òun wà ní rọ́gbà ìṣojú kòkòrò lọ sí dọ́bẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́ni wá tẹ̀ iná ahàlàhù wà mítìlàhù máàhù afúlálàáfíà fámílì rẹ̀ a tó dá padà fún àtirú ẹ̀mí ráàmàtà mínú ìdìnà ọjà ńlátọ̀dọ̀ àwọ ọlọ́run pàtíkọ́rọ́ lílẹ̀ ààbìdínà ó sì jẹ́ ìrántí gbogbo ẹni tó bá ń sin lọ ọlọ́run ní tún fi yùn lẹ̀ wà ismaila wà idirisa wà dàlìkífúlì tó lo mìíràn sọ́bírí àwọn létí ismail àti idiris àti dàlìkífúlì eh, gbogbo wọn nínú ẹ tí máa ṣe sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́ ni wọ́n wà وادخلناهم في رحمتنا إنهم من الصالحين ọlọ́run bá ní gbogbo àwọn wọ̀nyí ilá fi sínú àánú wọn ilá àti wọ́n bọ́nú àánú àwọn ọlọ́run gbogbo wọn ní ẹjẹ́ nire ọlọ́run ni wádà lónìí ìdá àbà mọ́kọ́ dìbà ń fagọ́nà aláǹnà kẹdàrà àdè fanáàdá fi gbọlọmọ́ àti Allah ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin fastajabna lahu wa najjaynahu minal ghammi wa kadhalika nunajjil mu'minin Allahu akbar ọlọ́ni tí wọ́n rán wọn létí dànúnì bàbá ẹlẹ́jà náà lànàbí yúnúsù ìdídá àbà mọ̀gáàdì bá ń gbàtọ́ lọ lẹ́ntí ń bínú ọlọ́run lọ bìkan

tẹ́já ti gbé mi ó lè mọ̀lélẹ̀ yóò fanáàdá fẹ́sìbọ́lọ́máàtì inú òkun tọ́pọ̀ ní ti ń bẹ̀lọ́ òkun wọlé òkun odò òkun nú ẹja alẹ́rìnkókun òkun yẹ pọ̀ aláìlá ilá ń ta subhanaka inni kuntu minaz zalimin tọ́wá wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú abala ayà yìí náà la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin inú àjọ àdéhùn tètèyàn gbọ́nù sọ̀rọ̀ nìyẹn dájúdájú ọ̀sẹ̀ ń tọ́lẹ́tọ̀ sí ìjọsìn kan àyàfi wọ́ ọlọ́run subhanaka mímọ́ ni fún wọ́ ọlọ́run inni kuntu minaz zalimin èyí wà nù kíni èyí ẹ tó ṣàbòsí o èyí wà nù ọlọ́run ní pásítà jagun náà làwù àwọn ọlọ́run àwọn ajẹ́tẹ́ àdéhùn adá lóhùn lórí àdúrà rẹ̀ ọ̀ràn kan àdúrà lọ́dọ̀ àwọn ọlọ́run pé ọlọ́run ọgbàdúrà wọn ó sì ṣe ń bẹ̀ náà ó ní rọ̀já gbogbo òṣòro tó bá wà nú ẹ̀ wọ́n fọlọ́ ń lẹ̀ wọ́n fọlọ́ ń bínú sí ọ ìlòdù wa ní sàdúrà lọ́dọ̀ àwọn tó kú omi ó fi bínú rẹ̀ lẹ̀ ọyọ́nú sí ọ ọlọ́run ní pásítà jagun làwù ajẹ́pẹ̀ rẹ̀ àdúrà rẹ̀ tọ́tọrọ adalóhùn wọ́n náà jẹ́ iná òmìnira gámẹ̀ àwa dáàbòbò a ṣe ìsọ fún àlá kúrò níbi ìbànújẹ́ tọ́wà nú ẹ̀ wákàtà alíkànù ìdílùmíní ọlọ́ní adéhùn ní lọ́dọ̀ àwọ ọlọ́run gbọ́n bá ti jẹ́ múmi ní òdodo bá ti mọ́ láàánù ọlọ́ni tó ní fíṣù fi hàn sẹ́gbẹ́ kan وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجا إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين تجاك أبو عيام كل بايه ọlọ́ọ̀bá àlékọ́ aláṣọ pé fásitàjà búnà làwú wọ́n zakari ìyá àwọn léṣe zakari ìyá nǹkan lálàwà yorùbá nípa ókọ lárúbáwá àìsí lárúbáwá káìsì wọn a máa kẹ́kọ̀ọ́ lárúbáwá káàtó wọn bí ìrọ̀dọ̀ àwọn tí wọn kọ bàbá tiẹ̀ mọ̀ irọ́ ni àtẹ̀lá máa ti ti alọ́ ni ẹlòmí zakari ìyá wọn ẹlòmí ọkọ̀ ẹsí bẹ́ẹ̀ záyì bẹ́ẹ̀ mo tún rí mọ̀ rẹ́gísà nìmù lọ́dọ̀ báńkì ẹnìkan ó tó fi hc bá a ṣe mọ kọ fátímọ̀ tá a fi hc sí parí ọba tó fi hc parí rẹ̀ tí wàá tọ́jẹ́ pé táà ní mẹ́mẹ́ lọ́wọ́ <laughs> wo aláàtàwọn ẹ̀ ẹ pé àwọn àfáà àtòjọ́ mímọ̀ ẹ àwọn ọ̀jọ̀gbọ́n ẹ pé wọ́n ti kúnnú àwùjọ wa ẹlòmíì ti pẹ́ńká rògùn tó wálé ẹlòmíì ti pẹ́ńká Saudi Arabia àwọn oníkọ́tọ́rù àwọn onímọ̀ráàtì àwọn kúwé lórí ti sínú àwùjọ wa kí ló dé táwa máa lo ìfẹ́ inú ẹnìkan kó ẹnìkan kó ìdíjọ́ ni olóòjì Abdul-Ghazali ah nínú nǹkan dé ẹ́ Al-Ghazali Ghazali tí ọba níyànú ìgalànú Al-Ghazali jù ẹni tí ń fún sọ tọ́lọ̀ ń lò ní Kùránì ẹlẹ́dì náà kàdátí gázílà ha mi bá dé fún wa nǹkan ẹni tí ń sọ wọ́n á ti máa lò nínú ìdílábà fẹ́ ní ìtàkùn náà ló wá ló ti ajá Abdul Ghazali ọwọ́ àjẹ́wó fún ogun táwí orògbò ẹ̀ńtọ́ sọ orògbò gbogbo tó bá jẹ́ kọlá bá ní wọn fi Abdul sí ọba tó ní Abdul Ghazali bẹ́ẹ̀ náà nìkan ti ń jẹ́ Abdul Wadudi Abdul Abdul Abdul Abdul ó lè jẹ́ ayé ìparí dáàyè tẹ́wàá sọ di ìkẹ́mi jẹ́ wá sọ wọ́n gbá ń pèrè Abdul Abdulwajudi Abdul Wajudi sí àwọn ajẹ́ eh, Abdul lọ́lọ́n jẹ́ aliwujudu tí wọ́n bá ń wí ní mọ́sálásí bíbẹ̀ ọlọ́run ni ó ń sọ wàlìkídámù ọba aláìláì lọ́lọ́run kò á túnmọ̀ sí pé ó jẹ́ ó kọfọ́ lọ́run lọ́wọ́ àpẹẹrẹ ní Abdul kídámì <laughs> gbogbo oríṣiríṣi báwọn yẹn ṣe máa ń ṣe nínú ọkọ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni táwọn fi kọ́ sùn ọkọ̀ tó burú jù tí mo gbọ́ ní lẹ́yìn ẹ̀dí àfi yábùdù táwọn fi kọ̀ tù tí lárúbá bá gbọ́ kò lè mọ̀ pé èdè táwọn là ń sọ mọ́ lẹ́rù gbogbo nǹkan tó wá ti fẹ́ di ohun kan ní ọmọ sọ dábò ní èyàn àti tá àtìlẹ́yìn ẹ̀yìn gbogbo níbi tá tàòfí kù ìsekòǹgẹ́ ènìyàn tí alàbò á ti ń tọ́ tàòfí kàtù mú táwọn ti wá lábáwọ̀ gbọ́dọ̀ gbọ́ àti ìdánwò àti sọ́nù gbogbo ẹ̀lọ bàjẹ́ tán yányán ẹ́ ọlọ́wọ́ bá sọ pé ránwọ́ ilé ti zakariya anábí ọlọ́run zakariya alẹ́ sàlátọ̀sára ìdínà dá rọ́bà wùn bá ń pè ọlọ́run ọba rẹ̀ pé rọ́bì látàdárí ní fárúdáwà ń tà ẹrù jìnà adó ọkọ ìyàwó rọ́bì ní ń ẹrù jìnà

onífàsá jábúná làwù àwọn ọlọ́run wá àgbà àdúrà rẹ̀ wọ́n wá hábúná làwù yahya àwọn afún yàhíyá wọ́n asúláháná làwù záwọ́dà ìyàwó rẹ̀ tó dídó arúgbó tí wọ́n fún ní ròdùn ti kan kan ìrìnàjò mẹ́sẹ̀ fifty four bí àtìlópin ni lọ́fẹ̀ẹ́ àdéjọ́ fifty five ó bímọ ìbejì ló tún bí. ọkọ ẹ ti ti kú tipẹ́ tipẹ́ tipẹ́ tí ọlọ́kọ ẹ ò ti tóbi ọlọ́run. innahum kanu yusari'una fil khayrati àwọn ànábì ọlọ́run tá a kàkálẹ̀ yẹn yusari'una wọ́n máa ń sálápá ń wọ́n máa ń yára lọ síbi kí ni fil khayrati wọ́n mọ̀ ń yára lọ síbi títí dáadáa yẹ́dìrú wọ̀yẹ́dìrú náà wọ́n ti máa ń bẹ àwọ ọlọ́run rọ́gà bá ń lẹ́yìn tí ń sojú kòkòrò ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run wàrọ̀ àbá ń lẹ́yìn tí ń bẹ̀rù ọlọ́run wàkáànù lànà kàṣírí wọ́n jẹ́ tó fún àwọ ọlọ́ọ̀ba látẹ̀bà tán ló jẹ́ pé mọ̀kọ́ mú rọ́gbà ìsojú kòkòrò ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọmọ jẹun tó ṣe àrọ́gbà yìí ìṣojú kòkòrò ti bẹ lọ́dọ̀ ọlọ́run yìí ìpele ìpele wá ni ìpele àkọ́kọ́ àwọn ẹni àkọ́kọ́ àwọn náà ni alùlù kẹ́rì rọ́gbàtù alùlù kẹ́rì tàtàwà ládùmínà lẹ́rìn ojú kòkòrò tí àwọn ẹni rí bá ń ṣe olùtẹ̀lé tọ́lọ́run tó ṣe pé ojú kòkòrò yẹn wá látara ìmọ̀ ìmọ̀ tí a ní

ìlú òun ní jẹ́ kí kó súnyàn ṣe nígbà bá ti mọ̀ pé tó bá yọ ń bì ọjọ́ one ní ọjọ́ one million ní ọjọ́ one trillion ní billion ní o ti yìn nù fọlọ́ ogbó ojú kan náà ìtọ́jú ojú dáadáa ìwọ gan lọ́wọ́ àmọ́ wa káwọ́ jẹ́ pé àwọn olú ìlọ́kàn wa dárogó lásán torí ẹ̀rẹ́ lásìkò tí bush gbógun ti bush amẹ́ríkà ti gbógun ti àwọn tẹ́rọ́rì oníwòrán àwọn ti ṣe pẹ̀lú àwọn owó kan tọ́jẹ́ pé ní gọ́ọ̀fù lọ́wà ilẹ̀ lábá lọ́wà sùúlù ló pè àwọn lábá tí a fi sí ó ní wọ́n jí ń sàn bí omi ni tí ò sí pé ẹnìkan ní òkú ìbẹ̀ fún lò ní káwọn ìbájẹ́ káwọn ń bọ̀ sí káwọn lọ mú ibẹ̀ mọ́ náwó sí ibo tí náwó ìmọ̀ àwọn èèyàn kẹ́kẹ́ ẹni tí wọ́n láti orí kọ́tọ̀ ìdílé àwọn ọgbẹ̀ kànga 300 ṣé owó tí èèyàn tẹ̀ pa lọ́dún ní yọmọ gbẹ̀gàn 300 sówó yìí báyẹn náà lọ́wọ́ ṣùgbọ́n bí kọjá pé àmọ́ àwọn yẹn ní trust àwọn kan ṣe wọ́n ṣe endowment kódà àwọn ilẹ̀ míì ní Saudi Arabia wọ́n ṣe ń jẹ́ ti pé àwọn èèyàn kan ló ní tí wọ́n ti ṣe wá kù tẹ́lẹ̀ ìmí wọn kọ̀ líle lórí ìwé oṣù alimẹ́ríkà Abdullahi lọ́lọ́ ọ̀dọ̀ ọlọ́run ṣáájú èyí tó wà bẹ́ẹ̀ lọ́lọ́run kọ́ bọ̀rùn kẹ́ wọ́n ṣàmójúgbò òfin nínú tó ṣe Mẹ̀dínà tẹ́mi náà fojú rí ọkọ̀ bàálù ẹ̀líkó sọ́rí ọkọ̀ hòtẹ́ẹ̀lì ẹlikópítà ó lè bà lórí ẹ̀ níbi tí ibi tí wọ́n kọ́ dé wọ́n ti sáyẹn rẹ̀ tọ́ga fíofío ó sì kọ́ ọbẹ̀ yìí pé wá fọ̀tún ala umme ó sì kọ́ ọkọ̀ ya rẹ̀ rẹ̀ pé gbogbo lára tí wọ́n bà máa rí lára ilé ọmọ lọ mọ̀mọ́ hòtẹ́ẹ̀lì tí ò tó tí mo bí lọ́wọ́ ẹnìkan wọ́n láwọn rẹ́ǹtì ẹ̀ five hundred eh, thousand riyal láàrin umra ramadan sí àjì àwọn ó sì jèrè five hundred thousand riyal again hòtẹ́ẹ̀lì tí ò tó nù rárá kó dàpọ̀ tó dàjì ẹ̀ yọ wá multiply gbé lọ sí dollars kò gbé lọ náírà owó yẹ tí ó fún ọ yóò lè lọ hundred million tí ó mú wá fún ọ ẹ wá òun wá fi wá fi ń gba àlejò alálàájì from time to time kí ni ẹ̀dẹ̀ wọn ti ni kéèyàn wá níyẹn kọ́ wà lórí ojú ọ̀nà ìpè tó bá yọ ń bẹ̀ wọ́n mọ̀ náà fún tọ́lọ́hùn so gbogbo ní ẹgbà mẹ́ àwọn ọmọ àwọn tàfíìsì koran àìmọye tí wọ́n ti dá tàfíìsì koran kalẹ̀ fẹ́ẹ́ owó yẹn ọ̀sà máa wá sí àpò mọ̀álímọ̀ ni òní mọ̀ pé tani sẹ́ndì owó gan tí wọ́n ti dá ṣútù kalẹ̀ alimẹ́lẹ́kọ̀ fahad títí di sèé ní Madina gbogbo ọjọ́ àwẹ̀ wọ́n ó gbé oúnjẹ lọ rẹpẹtẹ ráìsì àti chicken half chicken ọba mẹ́ ìgbà míì kọ́ta wọn ó gbé sí tí wọ́n ó gbé lọ rẹpẹtẹ tí wọ́n tẹ lọ ó ti ṣe ó ti kú ní ìsìn ọba míì tó ti jẹ èyí tó tó jẹun tó kú lẹ́yìn ẹ̀ síbẹ̀ wákù tó ti kalẹ̀ ó sì ń lọ bẹ́ẹ̀ náà ni wákù koran gbogbo ẹ̀ máa ti lọ mọ́kà wá sí fẹ́ kó ìyá pọ̀ sí ń lọ ìlú rẹ̀ ó sì fún koran yọ kàn àlùmọ́kò fáàdì ló ti kalẹ̀ ó sì ń tí wọ́n máa tà ó ní ìjẹ́ bá ń bẹ́ẹ̀ kà ó kí wọ́n máa fi tèjú wọ́n máa fi sponsor ìjú wọn máa bá wọn yẹ ẹwà wọn táwọn ìjọba ọdún ìwà wọn lọ̀dọ̀ àwọn ògbó kókó mọ́ ni tí wọ́n pè yàn ní forty seven billion lọ fún àdìpọ̀ gọ́fúnà tọ́lọ̀ ti ṣe tó ti dáadáa wọ́n ti káàkiri lọ wọ́n á fún ìdìbò gọ́fúnà fúnkẹ́ ni ọwọ́ ọ̀yún bá ń zaka rẹ̀ iye tí ó jẹ́ ni one billion ní zaka forty billion lọ́dún ẹ wo iye tí ayé rẹ̀ kátó wá pa nǹkan tó ní tírílíọ̀nù lọ́wọ́ rẹpẹtẹ olóṣèlú kan ọláwọn kan lọ́ba lágbèjà ẹni tó gbà bẹ́ẹ̀ lọ́sọ fún mi o ọláwọn lé five hundred ó sì fún ẹnì kọ̀ọ̀kan ní one hundred thousand òun náà ló gbò tẹ́lẹ̀ fún wa òun náà ló ń fún wa lọ́gbọ̀n ojú wọn máa fún wa lóúnjẹ torí ìbò yìí náà ni tọ́lọ̀ yìí náà ni ó sì fẹ́ ní kọ̀ọ̀kan ní one hundred thousand ẹgbẹ́ one thousand náà five hundred yìí nítorí ilé ayé ẹsìn yẹn ti wá kú ẹ máa dé bá lọ láéláé ẹwọ bá bọ́lọ́n ti kẹ́ ajímọ̀bí tó tó lówó tó ọlọ́n kó bá foríjì ìsáàkù ajímọ̀bí mùsùlùmí wa ní èèyàn wa ní ẹwọ bó ti lówó tó ní gbogbo dúkìá tó ní àti ilé tó ní àti mọ́tò àti káàsì èwo ló wúlò fún jù lásìkò yìí ṣé bí mọ́sálásí rẹ̀ nú ó ti bọ̀ àmẹ́ gbére tí ọmọ wúlò fún lọ láíláí kí ládàá rẹ̀ ọmọ lọ bá èwo lọ́wọ́ wúlò fún tó dàbí mọ́sálásí òní

kó tètè lò ó sójú ọ̀nà tọ́lọ́run ọlọ́run gbé gba owó ọwọ́ akọjá ìdíkejì pàwọ́ lánìí kí lánìí ọkàn gbé gbọ́dọ̀ wa kọjá ọkàn tí okùnfà tí ọkùnrin kọjá lọ́wọ́ rẹ̀ tó àmọ́ ògbó ló sì lò sí kọ́lọ̀mù kọ́mọ ọkọ̀ wa máa ń iná ni lójú kòkòrò yẹn ti develop yóò wá máa jẹ́ wọn máa ṣe ìsìhàd ṣẹ́rẹ́ pé iná ni ó sì máa sọ ìwà wọn tí wọ́n máa tí wọ́n máa wù kódà tí wọ́n bá rí rúfsọ̀ gbà mí wọ́n lè má lo rúfsọ̀ mi ìdí wọn kòkòrò ní ìbẹ̀lọ́dọ̀ ọlọ́ọ̀dẹ́ ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì oná ni rọ́gbàtò arbábìlhàl àwọn tó ṣe wípé wọ́n jura wọn lẹ̀kọ́ lọ́hùn àwọn náà tó wá máa ṣe ojú kòkòrò kan lẹ́sà ojú kòkòrò ẹni ọ̀sọ̀ wọn jẹun tó ṣe yí pé kò sí tí wọn ò lè fi ilẹ̀ nítorí tọ́lọ̀ ìpele ẹlẹ́ẹ̀kẹta oníyàn ni rọ́gbàtò ali shuhud àwọn èèyàn tó ṣe yí pé wọ́n ti tán fún ọlọ́ fún nǹkan tó bá jẹ́ tọ́lọ́ fún ìtìjú ẹ̀yìn lọ bí nǹkan mìíràn tó bá jẹ́ tọ́lọ́ ìjọba ti gbé bá jẹ́ tọ́lọ́mbà ìwọ̀n ti ẹ̀ ní ráyé wọn ò ti ẹ̀ ráyé ẹ̀ ìjọba jẹ́ tọ́lọ́ nìkan ni wọ́n mọ̀ bá sábà ọlọ́dẹ́ká náà gbọ́ àmì wọn ọlọ́run sọ fún wa nípa abú àwọn èèyàn yẹn nínú Suratul Ahzab ọlọ́run sọ pé minal mu'minina rijalun sadaqu ma ahadullaha alayhi fa minhum man qada nahbahu wa minhum man yantazir وما بدلوا تبديلا يجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما الله من المؤمنين ọmọ ẹ̀ndọ́ àwọn múmini òdúdó rìjálùm àwọn ènìyàn kan rìjálùm ní lágbáwá àwọn ọkùnrin ni ṣùgbọ́n ó lo àwọn ọkùnrin láti fi borí obìnrin ní hàì ó kóbìnrin náà nú tí ròyìn yẹn náà bá ti pé jọ sí lára. minal mu'minina rijalun àwọn èèyàn kan wọ́n bẹ̀rẹ̀ àwọn mọ́mìnì òdodo sọ́dákú máa àhàdù láà àlè àdéhùn tí a ti fọ́lọ́un káwọn ó sì tẹ̀lé tọ́lọ́un wọ́n mú un sẹ́ fàmílì hún máa ń kọ́ ọbẹ̀ nù wọn ẹni tí kú dé wá bá lórí àdéhùn yẹn ó sì kú sójú ọ̀nà gọ́lọ́ anáhàbù onú ẹ̀ ní bùkátà ṣùgbọ́n kọ̀dá anáhàbàbù ó kú nìyẹn papòdà ó ẹ̀ tán ilé ayé kan ilé ayé bí kútúpà kútúpà kútúpà kútúpà kútúpà kútúpà wọn ó níbi tí ó kútúpà dé àìsí dé ògbóngbó bí kútúpà kan ọwá lu ọdún mẹ́wàá o ológun ọjọ́ ọlọ́gọ́rùn ọjọ́ kútúpà kútúpà àti ẹ̀mí kútúpà kútúpà rẹ̀ bí ọba kútúpà dé ọ̀tàn náà rẹ̀ àbúrò lórí sọ pé wà dáhùn mi dé máa rú ní fàtà fàyìdà rọ̀dà ìnáwó ilá àmàdé iyọ̀ àmàrò rọ́dí bẹ́yìn náà dàwà abúlé mọ́rí ìyó ọgọ́rù nàárọ̀ àwú ìyẹ̀húzáhù ìdáhàwà owó wàtàmọ́lá àdìyí àbúdálíà oníwà dáàrù mèdè máa rú ìfàtà ìgbàtà ìlú ilé ayé bí pápá ní ẹ̀fẹ́ díṣe díje bẹ́ẹ̀ lọ jẹ́ fún ọmọ àtẹ̀tẹ̀ délẹ̀ yóò bá àwọn àgbàlagbà nù àlìfàtà ọmọ àtẹ̀tẹ̀ délẹ̀ ó ní ìgbàtà ilé ayé wà yìí bí pápá fún ẹni tó fẹ́ ìdíje ni kí wọ́n fẹ́ ṣe ìdíje wọ́n ti sọ fún wọn ó ti bẹ̀rẹ̀ wọ́n ti fàyídárọ̀dá tó bá bẹ̀rẹ̀ sí lọ níbẹ̀ tí ń ṣe yóò àmọ́rù ọdí páyọ́mọ ó sì débi tí ń ti mú ọ bọ́yá oúnjẹ ní jẹ tí ó sì jẹ tí ó pa lórí láàrin ìṣẹ́jú kan sí méjì ẹ̀bà gbọ́kú ti lọ̀dọ̀ ọlọ́run ikú ti lẹ́gbàdé ó mọ́tò ó sì lè wọ mọ́tò tí gbogbo ẹ̀ tó wà ń bẹ pátákó kú ó ní òfin tì ṣùgbọ́n nìkan ní ọ̀là mẹ́ nígbà akókó àgbà àti èdè ìlókàn tọ́ba tó ti làrá yìí ọdún ọba akókó àgbà sódì yóò àmọ́rù rọ̀ dí ikú máa wó òyìn ní ìbàjẹ́ bá fi dé pọ́ìntì lọ́lọ́n ti kókọ́ mẹ́mì ní òtò mẹ́mì bẹ́yìn náà jà wá jùlẹ̀ mọ́rí yóò tó ń léhun èyí tó mú bẹ́ ikú ọmọ wò èyí tọ́lọ́n ti pé ó mú bẹ́ èyí tọ́lọ́n pé ní mú bẹ́ ó lè dé bí ọba hẹ́ ọkàn kí nǹkan ó jù lọ́tọ̀ ìwọ̀n ó jù lọ́tọ̀ بين جواز المرء يحضر نحوه ليهوزه إذا هو الحدي ó jẹ́ káà náà jìnà sí dáadáa sí kó tó dé tó lè káṣẹ̀ lè máa lọ ọlọ́run bá ní ọ̀bẹ́nu ẹni tó kú lórí tọ́lọ́run ọ̀bẹ́nu ẹni tí ń retí ikú tiẹ̀ tí ìṣe tọ́lọ́run lọ ọmọ bá dàlú tẹ̀bùdílá àwọn sàádé yẹn wò change wò yí wára ìyẹ́jísí aláhùn sọ́ọ̀dìkì ọlọ́run fẹ́ tẹ̀sán dáadáa fẹ́ tó jẹ́ olódodo pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀ wọ̀yọ̀ azibal munafiki na ìṣá tó bá wọ́lọ́n yóò bí ajá munafiki ọ̀yẹ̀ tó bá alẹ́ yìí àkóbá tó wà nǹkan náà sẹ́kù nípa àti wọ́n sì islam pọ̀ mọ́ nǹkan mi inna allah kana ghafuran rahima ọlọ́run bá alẹ́ kí ọlá ọdí alábòjúkò ọjà aláàánú adùnbẹ̀yẹ lọ́la inṣáàlá àwọn àka torí lágbọ́já báyìí lọ́lọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá ló ń sọ ó jẹ́ wá jẹ́ àǹfààní gbogbo ẹ̀yìn olùsá bá bá ìròyìn lára rẹ̀ náà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما اعطيت وقنا واصرف عنا شر ما قضيت